إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد ليتي أدبكم الله سبحانه وتعالى tí a ti tọrọ ìfẹ́ ọlọ́run ọlọ́run ànábì ọlọ́run. Ìfẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì kó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà rẹ̀ tí wọ́n tún máa wà lórí ìlànà yìí títí di ọjọ́ ìgbéga kìíyàmù. Ọlọ́run ti kí àwa náà lọ́mọ ìjọba Mo kí ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́rí èkó ìdàgbàlọ́jọ́ àti ọlọ́run àti àwọn ẹni tí wọ́n jẹ́ bàbá bàbá ọlọ́run àwọn ẹni tó jẹ́ bàbá ìyá ọlọ́run àti yáyà ọlọ́run. Ìkí ìkàlẹ̀ àwọn tí a jọ wá sí òde àwọn àṣáájú wa ọlọ́run ọmọ dàda yín jẹ́ àti àti àtisọ́ rẹ̀ sílá àwọn àbúzẹ́lẹ̀ tó kí àwọn ọ̀gá wa lẹ́kùnrin <laughs> ó kí ọlọ́pàá kí àti gbogbo àwọn bọ́dà wa dẹ̀ ní kalẹ̀ láti jẹba mo ti ń rá àwọn ọ̀yọ́ ọmọ ìyá tó fèsì wọn níwájú ọ̀gbẹ̀rún wa pátákó kí àbọ́dà wa ọlọ́pàá àwọn ilé àti ìlú yìí àwọn ní ṣe ọjọ́ kejìlá lẹ́pọ̀ ẹ̀ ọjọ́ kejìlá oṣù kejìlá fourteen forty seven hijra èyí tàbí ṣe láti ọjà àti nàìjíríà títí twenty nine ṣé pé ìlà ìní àbí ní 2026 ní ọjọ́ jímọ̀ láti wá sí àkíkọ̀ láàkàrí tẹ̀lé ìlú ìlú àti wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí ìṣesí tí a bá bímọ báyìí nítorí pé ẹ̀bùn lọ́mọ bí ọlọ́run máa fún ìtẹ́ni tó bá wù lọ rẹ̀ yóò sì fún léyìí tó bá wù nínú ọ̀rẹ́ ọmọ. O lè jọkùnrin, o lè jóbìnrin. Èyí tọ́lọ̀ ń fún wa ní ọ̀ṣẹ́ ọmọbìnrin. Ẹ̀bùn wa ni tí o pè dandan láti dúpẹ́ lórí rẹ̀. Ọkùnrin yìí ẹ̀sìn ni. Tọ́lọ̀ ń fẹ́ ká ṣe fún un. ẹ̀sìn ní ìjọsìn lọ́pẹ́ èyí tó yẹ ká ṣe sí. Lábàá sì ṣe àfi ká ṣe bí Ànábì sọ̀rọ̀ àrẹ̀sọ́lá wọ́n ṣe kọ́ wa pé ká ṣe sí. Nítorí pé tá a bá ń sọ pé a gbà pé Muhammad òjíṣẹ́ ọlọ́run rẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ mẹ́rin kan tó kó sí. Àkọ́kọ́ náà rẹ̀ tó bá fún wa ká gbà lójoojú. Bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ rí àbí ìjọ padà ṣẹlẹ̀. Ìkejì ká tẹ̀lé níbi tó bá pàṣẹ. Ìkẹta tó bá pọ̀ fún wa nípa rẹ̀ ká sí wọ́n bẹ́ ká má dé jẹ. Ìkiri lẹ́gbẹ̀ẹ́ á fẹ́ lòdì. Òun pé Allah yóò rẹ̀ dàgbà wá ìlànà ìmáṣàrá àrùn a kò gbọdọ̀ sí lọ́run àfi pẹ̀lú ohun tàbí sí lófin. Mo tó ṣe lófin fún wa láti fètò ìjọsìn ọkọ̀ bá bímọ. Àwọn ìhàdí ètò káàkiri wọn náà tó fún lógo láàrin ìwádìí láti ilé àfíkọ̀ jẹ. Gbogbo ọmọ tí wọ́n bá ti bí, wọ́n ti fún ọmọ yẹn dógó pé ọmọ yẹn máa ṣètò díẹ̀. Ẹ̀rẹ́ ń jẹ́ màá sọ pé àwọn àwọn òkú mọ́ súnmọ́ làwọn ṣe ẹ máa pẹ́rẹ̀ gbogbo ọmọ tá a bá ti sí a ti fọmọ yẹn dógò fọmọ yẹn máa sì kú bí rẹ̀ yàtí ìkọsí ẹ̀rẹ̀ súnmọ̀ tí wọ́n bá pa ẹ̀rẹ̀ súnmọ̀ táwọn bàbá wa ṣe máa wí oríta bá ní kásẹ̀ tún súnmọ̀ yẹn sí dé Yorùbá àjísọ́ọ̀lẹ̀ abá tún sí Yorùbá á di túmọ̀ rẹ̀ orí gbogbo ògbò àkígbà tá a bá tún ṣe translation ìtumọ̀ máa rí àbùkù wọn máa ohun tá a fẹ́ sọ rẹ̀ kò ní ṣe dédé rẹ̀ á kàn máa wá nǹkan tó súnmọ́ bàbá wa ti wá rí pé tó bá ní ká túmọ̀ ẹran nìkan pé ní ẹran súnnà nìkan máa tún pé ẹran ìlànà ẹ̀dá ta ní ọgbọ̀n ohun tá a rí ẹran ìlànà bò àwọn yà sẹ́kù lórí ẹran súnnà ìyẹn ni kí ẹran tó tọ́ súnnà àpùpá láti fi ṣètò pẹ́ ọjọ́ kejì táà bímọ ẹran èèyàn là fi dúpẹ́ ọ̀ èèyàn gbọ́dọ̀ bímọ kọ́ máa mú gbogbooro ìyẹn ti bàdálà ní àìmọ̀tòlọ́ọ̀hì kò fara nìyẹn ìbẹ̀rẹ̀ atọ́lọ́hùn ṣe ìyẹn ṣe ń yẹ ṣáìsì ìgbàgbọ́ nìyẹn kódà ni ó gbọ́dọ̀ já sọ̀látọ̀rà mẹ́ o ni ó gbọ́dọ̀ fà ìfàkúfà mẹ́ o àwọn ìgbọ́n máa gbọ́ pé àwọn bí wọ́n bá yàn gbọ́ àwọn pẹ́kẹ́lẹ́sẹ̀ rẹ̀ wọ́n máa sún gògìnrin lọ rẹpẹtẹ níṣẹ́ wọn náà fèsì dúpẹ́ nìyà ẹ̀rìn ìyẹn làáfi dúpẹ́ ìjọ kejì níṣẹ́ tó bá jẹ́ ọmọkùnrin apẹ̀rẹ̀ méjì bá jóbìnrin apẹ̀rẹ̀ kan ọlọ́run bá ní yọ tẹ́ǹtì báyẹn lé ta tẹ́ǹtì kó dínà yẹn ó rò máa lásìkò tí ó bá yọ kí ẹ dín tó ha fáwọn èèyàn kan jẹ́ kò pé kọ́ ọmọ èèyàn má jẹ èèyàn lọ́jọ́ iwájú àwọn àgbàlagbà ju oyé wa wípé wọn ọ̀sà dédé máa sa Abíọ́lá ní ká sì máa wojú pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkómọ rẹ̀ lọ́fà àti bàbá ẹ̀ bí kò sí ohun tó máa fi ṣe àkíkọ̀ súnlẹ̀ kò sí ọ̀sẹ̀ ni wọ́n fi ṣe kúrò láti ṣe kómọ yìí ká máa wò ó padà dé kọ rẹ̀ ìbọn mọ̀ náà lọ padà wá ra mọ́tò àkọ́kọ́ níjó ní ọlọ́gbé kí bàbá bàbá sọ wípé ọlọ́mọ ọ̀rà ti ẹ̀fọn tèmi lọ́ra yìí bàbá tí ò kú oníjọ́ yìí tó kìí ṣe kó tí ìgbà tí èèyàn ni ọmọ tó lè ní àgbákà so ó ti fẹ́ di àkókò tọmọ kọ̀ọ̀kan bá wá ọmọ mi ọwà màálù láàpà mi ọwà èrò rẹ̀ láàpà nígbà tó jáde májẹ̀mú ẹran súnmẹ́yàtọ̀ fẹ́ràn ẹléyà

ìjọ kìkì. A sì parí ọmọ yẹn, ó dà kó jẹ́ ọmọbìnrin bí obìnrin tọ́lọ̀ fún wa. A parí rẹ̀. Ìmọ́ta bá ti parí yẹn tán, a kò gbọdọ̀ ká tó bẹ̀rẹ̀ náà. Nítorí pé ṣé káwọn obìnrin àárọ̀ mọ̀ ní ọ̀. Orípa nílùú Sọlá rẹ̀ Sọlá ó sì pè fún ìhàlẹ̀ fún obìnrin tó parí. Ìbí ni máa gẹrun tó máa sórí pẹ̀lú jíjá sí pé ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nípa àwọn obìnrin la fẹ́ ro lónìí àti ń ṣe wá àti fẹ́yìn ọkùnrin ti pẹ́ ó sì àádùn mí ní wọ́n ká pamọ́ ní bí wọ́n jẹ́ kàní àwọn tí ń rí èsì kéré ju mo mọ̀ báyìí là máa ń pọ̀ lóde obìnrin la bí gbogbo obìnrin la fẹ́ ro lónìí. lẹ́yìn tá a bá ti gé irun lónìí ká ti fa àtúgbọ̀dọ̀ pamọ́ àfi kọ̀ndíṣàn méjì mo tó ní ẹ̀fẹ́ lọ síṣẹ́ hajj táwọn ọmọ ìyá wà ń bẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ rẹ̀ ẹgbà fẹ́ lọ́fẹ́ mú lọ ní àbí bọ́dà rẹ̀ ní afọ́mọ rẹ̀ agbárí. wọ́n bá fẹ́ hajj lórí ìké kó ti kí ó ti tọ́ àpò ó lè ti sábà fà àti márúwá òkùnkùnkì irú sí ọjọ́ ìjẹta àti ti wá àti ìjọ àrùn sí ìṣẹ́ ni wọ́n máa ń ti ń jọ yìí wọ́n fi ń pè ní ọmọ ìṣẹ́jì ìjẹta wọ́n sọ̀kò méje wọ́n parí wọ́n bẹ̀rẹ̀ wọ́n sì tọ̀wá fún ìfáàdọ́ tó ń pè ní tọ̀wá fún ẹ̀jì. irúfẹ́ ẹni ìyẹn tó rẹ̀ bá débi yóò parí ẹ̀ gbà ló lè ké díẹ̀ nínú rẹ̀ ìyẹn obìnrin. condition kejì nígbàdá ìpele ayé ta wà yìí méjèèjì kára tí ń rí èyí tó da èyí tó àbíjà pàtàkì wá nítò àfi káàrà yẹ oúnjẹ lẹ́sẹ̀ tó lórí àtọ́jú ẹ̀ òkè ṣáàtì yàtọ̀ sí pẹ́ obìnrin ọgbọ́dọ̀ sí kí ni ọ̀ ọgbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ parí ọgbọ́dọ̀ kí o tó nípa bẹ́ẹ̀ inú tá a fi sì dúpẹ́ nìyẹn àwọn akọmọ lórúkọ kíkọ sí gbogbo obìnrin máa ń fẹ́ jẹ́ ẹ bá wa bí àwọn obìnrin ẹni wọn máa bọ̀ wá tàbí wọn èkó tí gbogbo àwọn obìnrin máa fẹ́ jẹ́ òun ni wọ́n sọ ọmọ ẹ̀ bàbá ọmọ kọ́kọ́ gbé àrà kan dé fún mi níbi ìjẹta lánàá wọ́n bá ní ìyá pé à ìyá ní jímọ́ ìlò ọkọ̀ ní kí jímọ́ ìlò afáà ẹ àṣìlá wọ́n tún gbà ní àwọn haúsá lọ́júmọ́ yìí ti jẹ́ ah, àṣìlá ní gbígbà ní àwọn haúsá ṣùgbọ́n àwọn haúsá jẹ́ tí wọ́n bá fi pọ ọmọ ní júmọ́ yìí wọ́n ti kọ́kọ́ wí fátímọ̀ rẹ̀ wọ́n á fẹ́ fi júmọ́ yìí mọ́ kèsè fátímọ̀ lọ́mọ wa o wọ́n kàn ti mú wa lóde kí n ṣàlàyé pé a ní yìí o nítorí pọ́jọ́jọ́ júmọ̀ láti a ní sọjúmọ́ yìí inú mi wá dùn pọ̀ nípa àkọ́kọ́ tí mo dákọ́ òun ni bàbá ọmọ padà lọ mú nípa ọdún sí gbogbo àwọn obìnrin máa fẹ́ ń jẹ́ kí lórúkọ náà jà wọ́n jẹ̀mí ìlà kẹlẹ́kùn ilé ajọ wí gbogbo obìnrin ni wọ́n fẹ́ ń jẹ́ pọ̀ yẹn tó sì fẹ́ ní bá ti tọ́jú obìnrin ni wọ́n pè ní jẹ̀mí ìlà arẹwà di lẹ́yìn ọkùnrin bá

jẹ̀mílà yìí ó ní tó ní kankan wọ́n lọ́mọbìnrin kan bẹ ọmọ ọ̀rọ̀ ló bí ọmọ rẹ̀ àwọn míín sì lẹ́rù rẹ̀ kan ní jẹ́bẹ̀ ọmọ ni wọ́n à ń pè ní aṣíyà ó yàtọ̀ sí aṣíyà aṣíyà òun ni ìyàwó fìlà ọba dẹ́dàá ròyìn rẹ̀ kẹ́ni àlùjẹ́nà yìí ṣùgbọ́n aṣúyà bisọ́ọ̀t ẹlẹ́sẹ̀ ní gẹ́gẹ́ àbárẹ̀ ọba ti ní sọ́ọ̀t ó yàtọ̀ sí sin lóòótọ́ lọ́dọ̀ àwọn onítàjìwìdì méjèèjì sọ pé òun náà ni ó yá pé nínú kéwú wọn a máa fi sọ ní kéṣí nínú kẹrà mi wọ́n sọ pé ìdí náà àwọn mìíràn sọ pé gbogbo ẹ̀ níbẹ̀ lẹ́sẹ̀ alẹ́ ìhìndínú sọ́yí àti ìdìmọ̀ sọ́yí kéwù ẹ̀sìn bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí sọ́jí ẹlẹ́sẹ̀ ní jẹ́bẹ̀ jíjẹ́ ah! ọlọ́run ní ẹlẹ́sẹ̀ bò láì ṣe jòrúkọ rẹ̀ ó ní á ń sì tẹ̀lé e lásán ẹni tó rẹwà ní ò kì í ṣẹlẹ́sẹ̀ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ mẹ́yẹn àkọ́kọ́ ní àwa ti kọ́ ọmọ wa ní jẹ̀bílà arẹwà lóbìnrin àmì jẹ́ jẹ̀bílà àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin Ẹnì kan bá ń gbé ipò kan kó dà kó sí dada. Ṣé ikọ̀ yẹn ò súnwọ̀n? Ó lè chíǹjì ẹ̀ láì nífẹ̀ẹ́ fẹ́ràn tó náà ni. Ó lè chíǹjì ẹ̀. Ọdún lè wò pé ikọ̀ eléyìí òun tún nífẹ̀ẹ́ rẹ̀ jẹ́ yìí lọ. Ìyẹn lè yí ipò tí ò ní sẹ́ẹ̀ ní ìdí ká pa ẹ̀rẹ̀ tó náà ni. Jàmá, ọ̀sọ̀ pé wà sí wa, kòkòrò bẹ̀rẹ̀ la fẹ́ ronú, náà wà kókò tó kò fún mi ṣùgbọ́n àtà lọ́kùnrin táà sì lọ́mọbìnrin táà níyàwó táà bá tún ní gbogbo àlàyé táà bá kò ah, tiẹ̀ kúrò ìyọrí ni kò tiẹ̀ ká mójú tó nìyẹn àwọn obìnrin ò lè mọ̀ bó ló ṣe ẹ káwọn wà fún ìṣẹ̀rí à. a fi ọmọ wa ní ìjẹ̀mí ìlà arẹwà lóbẹ̀rẹ̀ mo á fẹ́ yanjú rẹ̀ gan ni jamal olùmọ̀ àti islam ẹwà obìnrin nínú islam. islam àwọn obìnrin wọ́n kọ́kọ́ ní ọ̀ṣọ́ ní àjòyíwà ọ̀tọ́ ma ń bá wọn jà tó rí pé tó lè bá yá obìnrin ní ó sì máa pààrà bí ọmọ tó kù kò ní jáde níwọ̀n aṣọ tí ó wọ̀ ní o aṣọ olóṣù mẹ́ta mẹ́ta kó sílé tó sílé bí fífì tó ń gán bá ti fẹ́jẹ́ ọ̀fọ̀ sọ bá yòrò ní ọ̀bà ni àwọn ni wọ́n lọ sọ ọba dẹ́dà ní àwọn àmọ́ yóò lè ṣàrò fún ìfìyà dí àwọn àfẹ́fẹ́sọ́ ní ayéromobí nínú ọ̀ṣọ́ lọ́wọ́n sí fi wọ́n sí ẹni tó fi bá dá sínú ọ̀ṣọ́ lóbìnrin ọ̀rọ̀ bá di ẹjá kàlàyé károjọ́ kásìkúnrẹ́ àlàyé kó kílíà obìnrin ò lè rí o ọ̀ṣọ́ yẹn bóò ìṣẹ̀rí ó sì ti diwọ̀ sí ọrùn ìjẹ́gán lọ́jọ́ láti jẹ́ kọ́ mọ̀ kó kiri lòun dé ó sì gbọ́dọ̀ kọ́sọ̀ sí la ó palẹ̀ mọ́ ọ̀tọ́ yẹn fún láti sì tí ó wà á fi dàgbà lórí bẹ́ẹ̀. ìmúra obìnrin gbòòrò sí ẹ̀kọ́ àkọ́kọ́ a gbọ́dọ̀ di orí wa pé ṣeré àpọ̀ fóbìnrin láti máa fi ẹwà yìí hàn ẹ̀yìn tí mo sọ pé kò sóbìnrin tí ò ó ti fẹ́ ìwọ bá ṣe ṣe. Kódà èèyàn bá àkọlà, èèyàn bá àwọn àkọlà. Gẹ́gẹ́ rà nítorí pọ́ọ̀kì tàbí òjò fáì, ó sì láwọn tó sọ̀là tó fáì ni. Nínú àyìn ló gbé àti ìtẹ́jú gan lọ. Ẹ̀rí. Ṣeré àkọlù bá àtọ́kọ̀ òjì. Kúbìrín pọ̀ sọ ọ́nà. Ó dá ìlérí ìyàwó àlórí ẹ̀. Àbájáde ọ̀la àtọ̀kọ̀ òjì ni ìtọ́kọ̀ òjì ẹ̀jẹ̀ ní obìnrin ọgbọ́dọ̀ fi ọ̀ṣọ́ yẹ wà yí hàn ní èyí tí wọ́n tẹ̀lé public Islam fún tó gbà bẹ́ẹ̀ ti sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run àwọn méjì kan wà nùnà ẹjọ́ wọn ò tí ì rí wọn báyìí sa àwọn aláṣẹ wọn jẹ ayé fàmílẹ tẹ tuntun wọn bá nẹbi láyé ìran ìkejì ewu lóbìnrin tó ti ń kí obìnrin ni wọn lè sá òǹkà síyàtọ̀ àríyàtọ̀ wọn wọ sọ pẹ̀tì òhò ni wọn wà mùmí ìlàtùmá ìlàtùm rò ó sa Irun wọn ó dì ṣubúdú. Ó yẹ kí jẹ mí láwá, ẹ gbọ́dọ̀ sí ohun rẹ̀ báyìí, ẹ gbọ́dọ̀ sí báyìí, ẹ gbọ́dọ̀ sí báyìí. Ṣé máa wá mú ìdí ìkẹrà fún mi? Ánẹ́bí sọ̀rọ̀ ìyàwó obìnrin náà nìyàwó, ó máa mú ìdí ìkẹrà fún mi. Ó ní ṣùgbọ́n èmi ò tí ì rí wọn báyìí sá. Ó ti fẹ́ ráwọn obìnrin wọn níwà lùjá náà. Ó dà wọn ní gbóhùn àlùjá náà nítorí pé bí lálùjá náà máa wà sí wọn. Ó jìnà níbi ìgbàyìí máa wá fún wa mẹ́jọ ní obìnrin ìmọ̀lẹ́ ilẹ̀ lòdì lónìí májẹ̀mú mẹ́jọ bóò ló ti yẹ kí ẹ wù aṣọ tẹ́ wà ẹ ti rẹwà tẹ́lẹ̀ ẹ ní ìdíkẹ́ tuntun ní àṣírí kẹsì sàárà tí ò ní ládá fáwọn èèyàn mọ́ akẹ́rẹ́ sí balẹ̀ múlẹ̀ ní bùkátà tí kọ́lẹ̀ máa lọ́wọ́yàwó kẹ́kí mọ́ ọdọ̀ tó tó wọ́n ti bọ́ta wọ́n wo fíìmù tó ti kẹ́rùn lọ́rùn tó ó ti máa wà sátífáì látó obìnrin ajẹ́ ìwà kọ̀ọ̀kọ́ gbọ́dọ̀ bèrè ìgbà rẹ̀ àpájọ́lá ara tòótọ́ ìdáyà mẹ́lẹ̀ ní fáwọn múra ẹ̀wọ̀n jẹ ní wà túlẹ̀ sí kàbáyì ó ti gbé àwọn ẹni tí wọ́n ní àrùn lọ́kàn tó bá ti rí báyìí yọ́ máa ya ilé ìwẹ̀ lọ́dún ẹ̀rí àkọ́kọ́ ní ọmọ ajẹ́ ìwọ̀n rẹ̀. Ìkejì, aṣọ tí ó bá wọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ fún ara rẹ̀. Ìkẹta, aṣọ yẹn ò gbọ́dọ̀ fẹ́lẹ́ síbi ká máa rí kọ́lọ̀ obìnrin yẹn. Bí ó dúdú ni, àbó pọ́n síbẹ̀. Ah! Àwọn eléyìí pọ́n. Kéèrè kí máa ń sọ pé mú tó dá wò sí pẹ́ nìkan. Bẹ́ẹ̀ni, mú tó dá wò sí pẹ́ nìkan. Tálọ́mẹ́rì nǹkan tó dá kò bá jẹ́ ẹjẹ́ àbá àjílẹ̀ yìí wó àfihàn sí yìí kílẹ̀ ń wò sẹ́fì rí pé bákan ní kíní òun lọ́dẹ̀ sí òrẹ̀ náà aṣọ ògbòdò fẹ́lẹ́ níbi bá ti mo tí wà ní sálẹ̀ tó pọ́ ni àbójúdú dàbákan aṣọ yìí gbọ́dọ̀ jẹ́ kọ̀ọ̀fà ọ̀rọ̀ afẹ́ kò ní fún ọlá àwọn àkẹ́mbẹ tó ṣe yíké àdéhùn ti ń bẹ lára ọkùnrin ní ìláwùjọ wa iwájú àtẹ̀yìntà wíì náà ni ọbẹ̀ ti lè rí báyìí orí rẹ̀ ọjà pàpàtà ni kò sí bó ṣe lè rí àti kásọ̀ ni ó sò ní òfin ní rí ṣùgbọ́n lọ́bẹ̀ ti lè fún ọ̀rọ̀ ìpó rí ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀yìn rẹ̀ iwájú rẹ̀ máa máa máa yóò yí ipò nítorí bẹ́ẹ̀ tó bèèrè bá tí a sọ rẹ̀ má jẹ́ mú ẹlẹ́ẹ̀kẹrin ó gbọ́dọ̀ fẹ̀ gbọ́dọ̀ fún bíbi tí a ròyìn ìgbà rẹ̀ ti tó bí ẹ̀gbọ́n sì wẹ́ tó ìtún wá lẹ̀ pa náà yóò ti gẹ́ẹ̀tì ká sílẹ̀ pa tó ní ìdìgẹ́ gan ni ìkarùn-ún má jẹ́ mú a sọ yìí ò gbọ́dọ̀ nínú fíńdà rárá àbí túra rẹ̀ wọ́n ti ní a sọ yìí ò gbọ́dọ̀ já sọ́kùnrin nípa sọ tí wọ́n ti mọ̀ ọkùnrin tó ní wá lọ́wọ́ aṣọ obìnrin ọ̀gbọ̀lọ̀ rí bẹ́ẹ̀ nípa nẹ́bí ṣe kí káwọn ènìyàn àwọn obìnrin tó ń wọ sọ ọkùnrin ọkùnrin tí wọ́n sọ obìnrin kàkànnà ìkeje aṣọ ìyọ̀gbọ̀lọ̀ ìgbàsọ sọ́mọ̀ àwọn kékeré bí àwọn olóòṣà bí àwọn eléso oníṣẹ́gun kankan ló máa ń wọ̀ obìnrin wá lọ́wọ́ obìnrin mùsùlùmí ọ̀gbọ̀lọ̀ wọ̀ ẹ̀jọ̀ ó gbọ́dọ̀ já sọ gbajúmọ̀ ẹ̀bá àwọn obìnrin wa mọ́ sí máa rán hijab aṣọ bláàkì tó máa ń wọ̀ yìí káwá rí obìnrin kẹ́kọ́ wá lọ mú àǹkárá kó fi rán ẹrù kiri tó wọ̀ yìí mo mú ń pè ní libasu ṣòro àbọ̀dọ̀ mú léèsì káwá fi rán ẹrù ní kọ́ọ̀bù àti gbogbo ẹ̀ káwá gbé bóde nígbà tó sùn láti ọlá sọ̀kẹ́ ní wọ́n bá wọrú aṣọ bẹ́ẹ̀ àlùbàtàfọ̀lọ́hù ìdíjáta ìmọ̀tàlá yọmọ kìíyàmá obìnrin gbọ́dọ̀ sọ kéèsì dípò ilé yẹn ọ̀ṣọ́tọ̀ sọ́kọ́ bá dẹ́dà fi bí ẹ̀yìn obìnrin mo nílé wá sọ àárẹ́ aṣọ obìnrin ó lè gbálẹ̀ ọkùnrin ni ó lè gbálẹ̀ obìnrin lè múra níwájú bàbá rẹ̀ wọ́n kò gbọ́dọ̀ kọ́ níwájú bàbá rẹ̀ obìnrin ọgbọ́dọ̀ máa bú pápá níwájú bàbá rẹ̀ ọgbọ́dọ̀ máa lo fọ́ọ̀mù níwájú bàbá rẹ̀ nítorí pé àwòrán yòrùn kí àwòrán tó mọ̀gàláwọ̀ yòòwò tó kíra bàbá ọgbọ́dọ̀ wo gbogbo bí bàbá lè rí lára ọmọ òun náà ló ní ló bímọ rẹ̀ nítòótọ́ ó lè rí ojú rẹ̀ ó lè rọrùn rẹ̀ ó lè rọwọ́ rẹ̀ ó lè rẹ́sẹ̀ rẹ̀ àwọn yòókù tó yàtọ̀ táwọn ọkùnrin máa ń lé kiri àwọn ọ̀gbọ́dọ̀ wo lára ọmọ rẹ̀ ọ ìkẹ́ ní òun padà yíwọ́ o kásìlẹ̀ obìnrin lè múra níwájú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ bá lẹ́rú àtàtà àwọn ọmọ àṣì tó ti wo fíìmù ni wọ́n ti pè ní sùn lọ́dọ̀ àwọn ọ̀gá ẹgbẹ́ mẹ́nu bọ́rọ̀ ọkùnrin àtòkìnrin àwọn gbogbo ẹni kílẹ̀ yìí mọ̀ ká gbílé wọ́n ni wọ́n mọ mẹ́wàá èyí ṣe ọkàn gbà ń rí agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ dáadáa agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ dáadáa nínú ọ̀ṣọ́ ìdáhùn mẹ́rin tó lè ṣe ọ̀ṣọ́ irú irú gẹ́gẹ́ lẹ́wà obìnrin ọmọ tó mú mẹ́nu balẹ̀ kan wípé lẹ́yìn tá a ti gẹrun lẹ́nu àfúgbàlọ̀ gẹrun ẹ̀mọ́ obìnrin máa ń dirí ibi ó dirí ẹwà orí oge lóyìn táwọn ìyá wa máa ń di ijó ní ìyàn àti ẹ̀mọ́ aráwọn yóò ń dirí ẹ̀gẹ́ mọ́ wọ́n tún bẹ́ ọ̀pọ̀ wọ́pọ̀ mọ́ ìyá mórí mọ́kótó lọ́pọ̀ sí

tí èèyàn bá ní kọmọ rún pa kọmọ múra yẹn kọmọ lẹ́gbọ́n òṣùlẹ̀kẹ́ mọ́rún ẹ̀ kò sí kí nìkan kọmọ yẹn ti máa ti lọ láyé nìyẹn obìnrin yẹn yóò ti tọ́pá ní ẹ̀bá padà dàgbà tó bí ilé ọkọ ó máa dàbí ọkùnrin ilé ọkọ ẹ̀ èèyàn kàn rí pọkọ tó fẹ́ ìta ní ọmọ àlọ́wọ́ because kò rí àwọn nǹkan tó máa fà á lẹ́mìí lára ẹni tó léyàwó tiẹ̀ bákan náà àtúbọ̀dọ̀ gé àgbọ̀dọ̀ obìnrin máa ń wọ́n mú èyí báyìí wọ́n ṣe wọ́n fẹ́ kí gbogbo ọjọ́ ọ̀pọ̀ ẹ̀rì gbogbo eléyìí àkùgbọ̀dọ̀ ṣe ṣòro nǹkan nínú ìlésìrò láti sọ ọkùnrin nìkan ni ò lè lésìrò àti condition wọ́n fẹ́ lé sí ìró yẹn nígbà ojú rẹ̀ fi lè ṣe kí ni o lè kí àdáta. obìnrin lè sọ̀sọ́ láálì bẹ́ẹ̀ni láálì ti kó ní gbòòrò gẹ́ǹsì àwọn èèyàn máa lé mọ́ kásù ni wọ́n ń là sọ́wọ́ ń sìn ṣùgbọ́n kìíní nì ṣe máa ń bó lọ́wọ́ èèyàn kìíní ìtàkùnkùn ńlá abájẹ́ láàlẹ́ àtijọ́ ta bá wọn ìyá wa bẹ́ẹ̀ tó bá jó ìyẹn gbọ́dọ̀ pọ̀ láálì yẹn kò lọ́wọ́ lórí kí wọ́n sálù àlá. Ìgbà yóò lè lo ọ̀ṣọ́, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́ aláìlè ni ọlọ́run jẹ́ olówó rà káwọn ìyàwó yín. Àwọn ẹ̀sìn gbà wọn lọ sí hajj níbi ó ti pé ogún ọdún gàrá ẹ̀ ti àsìkò tó tàbí náà tó. Àwọn ará Amẹ́ríkà kẹta wá jọ pàdé lọ́wọ́ ti lọ mú ọ̀rà jù. Wọ́n á sọ pé aláàjì ẹ̀ ní ra góòlù fún ìyàwó Ẹ lọ mú bá fẹ́ fẹ́ wọn ní kéde ìdìbò dámọ́délé mọ̀ká ìsọ fún ara lé wọn ah, wọ́n jẹ́ ìbéèrè pé kì ní ra góòlù ní ah, ààrẹ ìwọ̀kùnrin orí ìtòwú ìtòwú ẹ ra góòlù fún ọtọ́ náà bá kẹyìn o a so mọ́wọ́ àwọn ọmọ ẹ̀rẹ́ yìí tẹ́lá rí pólì òní ta a máa so mọ́ káwọn ní ọmọ àti kọ́ra ìwọ dé tó bá jẹ́ góòlù gidi ọba ayọ̀ sàkà lè bẹ̀rù àníbi mọ̀kàkàtà ni mi zà agus méjì máa jẹ gold mo jẹ gidi jíjẹ náà wà rẹ̀ wọ́n á sọ fún yàrá yìí pé àtò àdínà ìkẹta ààrẹ tí wà dẹ̀ yọ zàkẹ́ ilé ìtọ́wọ̀ yìí abàdé láàrin àà nínú ẹ̀ sì máa dùn kó sí fóun ni wọ́n máa fi fà ẹwọ nínú ẹlọ báyìí ó jẹ́ pé wàá yọ zàkẹ́ fóun ẹ̀ bá ti wọ́n ti sọ́ọ̀ nígbà tó bá ń lo nínú aburú báwọn obìnrin tó máa ń ṣe tán láwọn fi ń sọ̀sọ̀ wọ́n pè kíní kẹ́lẹ́ àlèwọ́ṣímù wọ́ṣímù yẹn òun làwọn àwa náà bá wọ́n bá pọ̀ làwọn làwọn bá ẹgbẹ́ ìjẹ́ látara òsì máa ń sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ilé ìmọ̀ ọ̀mọ̀ ọ̀dẹ̀ kàlàkàlà àfọ̀ ọba tilẹ̀ yọmọ kéèkéé ẹ wá gba sàárà ọmọ bẹ́ẹ̀ wọ́n kò kẹ́dá ní tó dọ́wọ́ fún ó fún yẹn wọ́n ká pé kọ máa mú lẹ́nu báyìí wọ́n fún yẹn ní ká wọn mú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n fi kọlà fún yẹn wọ́n ti wá kọlà yẹn tán àwọn kan máa jáde wá ọ̀bọ̀ kò fẹ́ gbẹ̀jẹ̀ àwọn obìnrin ìdárẹ́ mi onílórí ọmọ lánà gbogbo ẹni tó fọ́kọ méjì òun yóò wò pé bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn ó ní ìwà pẹ̀lá kọ̀ọ̀lẹ̀ ṣé ọkọ̀ àárọ̀ tó fẹ́ ó bímọ kan fún ló jáde láyé ẹ̀rẹ́ kan wọ́n lájàlájà kan àríjà parí wọ́n padà túká níbo tí wàá lọ gbẹ̀jẹ̀ kó ti lọ kọ́ àlàní síbẹ̀ lára rẹ̀ ọkọ̀ àlàní síbi ìfẹ́ rẹ̀ àlàní ló sì lọ fẹ́ àdìgún òun lọ́kọ̀ ọ̀sán tó padà lọ fẹ́ ẹ̀sùn yóò máa dìjà lọ́pọ̀lọpọ̀ ọgbà Ìpàdé ní àlàní gẹ́ ọ̀dàkùnrin bàbára mi jẹ́ ní ọmọ ìyá ọkọ̀ sí lónìí ibi táwọn ọkùnrin bá yà òká dédé bí owó jíjẹ ó dàbọ́ pọ̀ ẹni ẹ ti kú bó bá ti rẹ báyìí tọ́bẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ létí rẹ̀ èyí ọ̀fẹ́ lè sọ kan lọ ẹni tó ti kú ṣe pé yóò jù wá yóò tún padà wá pé sọ pé fẹ́fẹ́ yàwó mi padà nítorí pé irú ilé ìhàrọ̀mù tó pè ní sọ́jú àkùgbọ́dọ̀ ṣe wọ́n máa ń fi gbogbo ẹ̀yìn ìdúgbò ọ̀nà alábọ̀lẹ́ lóbìnrin ìwà bí yorùbá ṣe máa ń sọ wọn ni ìwà lẹwà ọmọ ènìyàn ní lóbìnrin náà wọn ní gbóbìnrin bá dára tí ò ní wà asán ni gbogbo kọ́lọ̀ tá a lò tá a sọ yẹn náà àtúní ni àtúníwájú ni àtúlẹ́yìn ni nítorí ó ní ó tún so gbogbo káńgó onígun ìwà wa ó tún so sẹ́sẹ̀ náà sẹ́wọ̀n fáwọn obìnrin tún so sẹ́sẹ̀ kí ti hàwá ọ̀ túmọ̀ gbọ́dọ̀ sí kó wà ń tà torí tó bá di kí ẹ fẹ́ sáré ìjì nílé nílé ẹ̀lọ́kọ̀ rẹ̀ ẹ fẹ́ sáré ìjì nínú yàrá òun ló sọ pé ẹni sùúrù kí fi wọ́jẹ sí mi o ó ti ń sì ìgbà yẹn lọ́lọ́ sọ ẹlẹ́sẹ̀ ọlọ́mọ ọ̀ka ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ẹ̀kẹ́ ẹ̀tẹ́wọ́n oúnjẹ ọlọ́mọ ọ̀ka ó ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn sáà ẹsí yẹn ó sùn di ẹ̀fà ó sùn di tí ní lẹ̀kẹ̀ ó kò sọ́rùn lọ́kọ̀ àti tẹ́lì ìṣẹ́lẹ̀ ìtọwọ́ náà ọwọ́ àti ọkọ̀ ó ń múra jíjẹ lẹ́yìn ó ti rẹ̀ ẹ̀hẹ́ẹ̀ yóò ti tẹ̀sẹ̀ yẹn náà ó sùn ó tù ọ̀ka sí ọmọ kọ̀ọ̀kan ọmọ ẹsẹ̀ kọ̀ọ̀kan kò débi pé ọkọjá pé àfá àyọ́nsẹ̀ máa wò pé àbọ̀ palẹ̀ mọ́ eré ìjì àbọ̀ palẹ̀ mọ́ rẹ̀ ah! ẹ̀yìn obìnrin yẹn máa ṣe dáadáa kúlọ̀kùnrin ní ìbí wọlé bọ̀rọ̀ tí ó máa bọ̀ lápàlẹ̀ gbogbo àwọn kìíní wọ̀nyí tí wọ́n túnmọ̀ pé tó lè jẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó wọ́n lọ fúnbìnrin dáadáa gbogbo ìgbà lẹ́rìí tí bẹ́ẹ̀ yọ máa change yóò kọrí ẹ̀sọ́ náà bí lọ́sẹ̀ yìí yóò bá fi dọ̀sẹ̀ sí mọ́ yóò ti kọrí ẹ̀sọ́ bí níbi tí ó kọ́ yóò bá ọjà ah, ilé ìta yí padà gbogbo ìgbà ni nítorí bẹ́ẹ̀ gbogbo kìíní yìí tó bẹ̀rẹ̀ bá ṣe ìjàmà ó níwájú ó ní kọ́lọ̀ ìlú tó sùn máa ó kó wa o ìwàlẹ̀ wa o ọmọ nìyàn wọ́n ní wọ́n lọ sọ fún ànábì sọ̀lá àlẹ́ ọ̀sọ́lá pé ìnẹ̀ fúlẹ́ẹ̀nà ìjẹ̀nà bùtù fẹ́ dúró mo ní lágbájá lóbìnrin kan wà kò mú lẹ́yìnlẹ̀ tí máa ń ṣe mẹ́fìlà lóru wọ̀tẹ̀sùnmù náà ó sì máa ń gbáwẹ̀ lọ́sàn ọ̀kẹ́ fàáyì ó máa ń ṣe dáadáa báyìí báyìí báyìí kódà àtàsọ́dà tuntun máa ń ṣe sàárà ṣùgbọ́n aburú ara ìrẹ̀lẹ̀ ní wípé wọ́n tó òbí ìjì ọ́ ní ha ó máa ń kó sùn tabala dùgbò rẹ̀ ah, ẹ̀ sí ìgbọ́ bí ẹwọ́n bá ṣe ròyìn tó dá tó wọ́n máa ń kó gbogbo ẹwà tá a wí yìí kò káàkiri sí ọ lára jù bẹ́ẹ̀ lọ kò dá o. ṣé pàkàrà tó ní ẹjẹ́ ọ lọ ẹjẹ́ ọ lọ obìnrin tó dára àti òbí wà ẹjẹ́ ọ lọ kí lè fi pàkàrà ní bàbá àwọn ọlọ́yẹ kan jẹ́ tọ́lá àwọn áyàtà máa sórí di òfin níje lónìí àwọn fọ̀rá nídi òfin níje lónìí <laughs> lónì ìkọ̀ṣàrà lónìí ẹjẹ́ ọlọ ẹjẹ́ ọlọ àwọn wọ́n sì túnmọ̀ bí wọ́n sì máa ń gbé àwọn aláwọ̀ rẹ̀ bíi ẹ̀mọ̀ fún ọsọ ìrẹ́ ìjọ yìí ní gómìnà bá dá ó ní kàkàrí bá dára tó sì one thousand fẹ́ ṣùgbọ́n ìtọ́jú adé òní wà sọ mo lè fẹ́ obìnrin yìí ó ń kírun ó ń ṣe nẹ́fílà ó ń gbàwẹ̀ ó ń ṣe gbogbo ẹ̀ ó ń ṣe sàárà ṣùgbọ́n ó ń kún sùn tábá ládùúgbò rẹ̀ bí lìsáàmì hà pẹ̀láhàn rẹ̀ ẹ̀fẹ́ kí lọ̀gá wa wí sallallahu alaihi wasallam ó ní la khayra fiha kò sóore kẹ́kẹ́ lára rẹ̀ ó bí àbí àlè náà ẹni náà ni. bá tún ní òjijì lọ ẹja tún mú ìwà obìnrin kan máa ń bẹ́ẹ̀ tẹ̀ ìwọ̀n wákàtí márùn-ún nìkan ní máa ń kí kàrá àwọn ọba ní máa ń ṣe ṣùgbọ́n tí èkó sùn tábẹ́ nìkan kan ò àti tẹ́ bá ti ṣe ọ̀ṣọ́ yìí pẹ̀lú bó ti gbófin mọ́ ẹ tún gbọ́dọ̀ ta aṣọ náà wọ̀ inú ẹni tẹ́tẹ̀lé ẹlẹ́dàá fẹ́fẹ́ ọ̀ títí aláwọ̀ àkọ́dá yìí inú ẹni tẹ́tẹ̀lé títí àwọn ọba fẹ́fẹ́ ọ̀ inú ẹni tẹ́tẹ̀lé àti ọkọ̀ yìí wà bẹ́ẹ̀ ó sì ti ṣe pé alùpùpù náà àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọmọ wa jẹ̀mí ìlà yìí àwa sọ ọ́ lé kọ́tọ́ ta kódà èkó tó rẹwà ọlọ́ba aṣọ ọmọ yìí ní ọmọ dáadáa ọ̀ láti sí lẹ́nu tó rẹwà nítorí pọ́lọ́hún náà jẹ́ yìí ní òyìn ìgbẹ́ ìjọba gbogbo nǹkan tí ń jẹ́ wà ìmọ́tótó lẹ́mí lára níṣẹ́ ọwọ́ lọ́gbọ̀n tó ń bá parí kó ọmọ yìí àti tó bá lọ́wọ́ ẹ̀yìn kọ̀ọ̀kan wa àti gbogbo alẹ́ kan sí wọn kò sí kó rí wa ìtọ́wọ̀n tó bá ń dára lọ́n أستغفرك وأتوب إليك